ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa alehikima ẹgbọ́ngun táwọn èèyàn ń wí nípa ọ̀rọ̀ oṣù ojú ọ̀run sẹ́ni pọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí yẹn ká múra dáadáa ká mọ̀ nípa oṣù ojú ọ̀run ó yẹ kí gbogbo wa láyé ká mọ̀ ọ́n kò yẹ ká yẹ nìkan lẹ̀ tá tí ò ní mọ̀ á kí àwọn tó mọ̀ tí wọ́n gbà dáadáa á kí wọn. ẹ̀yin tẹ́sí kútẹ́rẹ̀kútẹ́ káàtó náà tẹ́ mọ̀ pé oṣù ojú ọ̀run méjìlá ni akẹ́yìn náà àmì ẹgbìyànjú kẹ́ ẹ mọ̀ torí pé ká mọ̀ yẹn náà ni ọjà àǹfààní fún wa kọ́lọ́mù musa gbàdọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àyílá ìlọ́lá ọlọ́run kọ́ musa ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. ìbéèrè tí mo ní fẹ́yìn èèyàn wa fẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ń wò wá lé lénìí òun náà ni wípé hmm, oṣù kan wà nínú oṣù ojú ọ̀run nínú ẹ̀ ni àti máa ṣe kinní kan tó ń pè ní káyókáyó káyókáyó nínú oṣù yẹn láti máa ń ṣe káyókáyó <laughs> ẹ dá mi lóhùn káyókáyó yẹn ọjọ́ kẹlòó inú oṣù wo la máa ń ṣe ní oṣù ojú ọ̀run ìyẹn ní oṣù islamic calendar wa tá n kà káyókáyó ọjọ́ kẹlòó oṣù kẹlòó la máa ń ṣe káyókáyó ẹ dáhùn béèrè yẹn ẹ tẹ àtẹ̀ránṣẹ́ rẹ̀ àtẹ̀jíṣẹ́ rẹ̀ ẹ tẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa ń tẹ ìbéèrè yín sí ìbẹ̀rẹ̀ náà tẹ sí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three ibẹ̀ náà nìkan ẹ bá mi dáhùn ìbéèrè yín sí oṣù wo ọjọ́ wo làá máa ṣe káyókáyó ní oṣù ojú ọ̀run kò jù bẹ́ẹ̀ lọ ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn kọ́lọ̀ ń dákun musa sí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan kọ́lọ̀ ń jásọ̀ pọ̀lọpọ̀ ọdún láyé ọlá ń dẹ́ muhammed lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run insha Allah àwọn àjọ tahajud congregation lábẹ́ àṣẹ àfàwà sheikh alimam saadala muhammad bello ọlọ́run làlárọ̀ á ṣe yíde káàkiri gbogbo àdúgbò ọgbà àgùdà àti dáfàkọ̀ wá sílé iṣẹ́ Orísun bíi gbogbo ibẹ̀ láàyè dédé níjọ́ sátidé tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ̀ musa fún wa ṣe kọ́lọ̀ wọn sọ àjùgbà náà lọ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run bàbá dẹ́nu ọ̀nà yín tá a ti dé ẹ ti mọ̀ pé àwọn jàmáà tahajud àwa ni wọ́n déhùn bẹ́ẹ̀ náà ni àwọn muslim community ní sogoro ní phase two àwọn náà máa ṣe yíde tiwọn náà ní ọjọ́ sunday lágbára ọlọ́run táwọn náà yíde káàkiri gbogbo àdúgbò láti fi ọdún islam tún ti dé o ọdún tuntun àwa mùsùlùmí tún ti dé o bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ káàkiri àwọn haúsá náà máa ń ṣe bẹ́ẹ̀ lágége akí gbogbo kálukú náà pé a kú ọdún tuntun o ọlọ́mọsàjà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́mọsọdún eléyìí ọlọ́mọṣe láti máa fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́dẹ muhammed ọdọọlọ gbogbo ẹni tẹ́nì kọ̀ọ̀kan ń béèrè fún nínú ọdún yìí ọlọ́mọsàṣe fún sim ìbádà lọ́dà kí ẹ̀ máa ṣe o nínú oṣù muharram bí muharram náà bá lé jọ́mẹ̀wá àkọ́kọ́ rẹ̀ àwọn ẹrú ọlọ́mọ fi gbàwẹ̀ ní tá sàgbà ní bàdà fún wa wọlá nàbí muhammad lọ́dọ̀ ọlọ́run wọlá dátà bá tá a rí mbẹ pátá ọlọ́run wọlá nàbí kọ́mọ́sà fi ṣe ẹnìkọ̀ọ̀kan lẹ́sàn-án rí kó sì fi ra àlìjẹ́nà fún wa kó ṣe dáadáa fún wa lórí iṣẹ́ wa wọlá nàbí muhammad lọ́dọ̀ ọlọ́run afàsìkò yìí náà tọrọ fún iléeṣẹ́ orísun ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run jẹ́ ó máa ga sí makana aliya bí wọ́n ti wáyè fún tọ́lọ́run nínú iléeṣẹ́ náà bàbá wa fẹ́mi adẹ́rẹ́gbẹ̀gbẹ́ ọlọ́mọjọ́ ọmọ padà sí ọmọjọ́ ọmọ padà sí ìgbà wọlá àwọn yẹn ni ọlọ́run wọlá bí ti ń dun gbogbo àwọn mùsùlùmí nínú ọdún iléyà àjọ ń ṣe ni ọdún àwẹ̀ àjọ ń ṣe ni ọdún tuntun ló tún bọ̀ yìí náà ó tún ní ẹ̀yin ẹ̀yin oníròyìn wa ẹ jáde síta ẹ lọ bá àwọn mùsùlùmí náà ẹ jẹ́ kán wà wíwà nípa ọdún wọn ẹ jẹ́ kán mọ̀ pọ̀ ọdún kan ń bẹ tó ń jẹ́ ọdún mùsùlùmí pátá ti pè mí tẹ́ni ọwọ́ àdúrà báwo ni báwo lọ́dún yìí mo ní ọdún wa ń bẹ ẹ bá ti kó kámẹ́rà fún wa lọ ọ̀gá ní àpẹẹrẹ ògbólóhùn ti yẹn náà nù àti bọ́sìgbòrò akí ọ̀gá wa Mr. Sogo Abiona ẹ ṣeun gan ẹ kú àdúró tiwa o ọlọ́run ọba àdúró tì yín yọ wà pẹ̀lú yín ọlọ́run níjẹ́ ẹ̀mọ́ padà síbi wọ́n fáwọn náà máa kàn àlẹ́ gbogbo wa pátápátá òkè láàmú ọ lọ Emmanuel Ariibi àti gbogbo ẹ̀yin tí ẹ̀jọ tí ẹ dúró tì mí tètò yìí fi ní gbogbo ẹnu tó fi dà báyìí ọlọ́run ọba àdúró tẹnìkọ̀ kan yín náà wàlá la hawla wàlá quwwata illa billahi al-ali orúkọ mi yìí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà lèmi jẹ́ ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí kan náà ta pè ní alihikima ẹjá tó ń bọ́ máa fẹsẹ̀ rájú ká máa fi yẹn jẹ́ mùkútùn ọdún tuntun tuntun wọlé

ọmọ ṣálọ́mọ ń jẹ bó ṣọkùnrin lọ́lọ́ fún ẹ ọmọ ni bó ṣobìnrin lọ́lọ́ fún ẹ ọmọ ni kò yá ṣètọ́jú ẹ dáadáa ọbọ̀ lọ́hún jẹ́ ká jèrè ọmọ. ṣàlọ́mọ ń jẹ́ ọmọ ọmọ ṣàlọ́mọ ń jẹ́ bó ṣọkùnrin lọ́lọ́ fún ẹ ọmọ ni bó ṣobìnrin lọ́lọ́ fún ẹ ọmọ ni kò yá ṣètọ́jú ẹ dáadáa ọbọ̀lọ́hún jẹ́ ká jèrè ọmọ. ọmọ ọmọ ṣàlọ́mọ ń jẹ́. gàdàgbà ọmọ Ìlọrin ó sàsọ tẹ́lẹ̀ kó tó jáde láàyè Rahima wúlọ́wù ẹgbọ́n torí ó ní ọmọ ọmọ jálọ̀ máa ń jẹ́ kó yá ṣètọ́jú rẹ̀ dáadáa ọ̀bọ̀ lọ́hùn jẹ́ ká jèrè ọmọ abiyamọ. ọmọ ọmọ ṣálọ̀ máa ń jẹ́. ṣe ẹ́ ọ̀rẹ́ mi tó ń ronú kò mà mórí ọlọ́run rárá ṣé torí kóbìnrin láyà rẹ̀ ń bí tí o bọ́kùnrin èyí tí wọ́n ń fẹ́ báyẹn ní bá lọ sílé yìí bímọ tó dé bí wọ́n bá mọ̀rẹ́ ni ó yẹ kí wọ́n dúpẹ́. ọkùnrin ni wọ́n bí àdúpẹ́ bó sì ṣobìnrin ni máyálà ìmoore ó bá rántí ẹni tí ó fi kàn sáyé tí ń fojoojúmọ́ ayé bànújẹ́ èmi ò máa rí tí ò sọmọ àfẹ̀yí tàbí sílẹ̀ tá ò mójútó abiyamọ. ọmọ ọmọ ṣálọ̀ ń jẹ́.